bá a ṣe ń yayọ̀ pọ̀pọ̀ ṣìṣe ọdún tuntun 2023 mo fẹ́ ká lọ mọ̀ wípé kò sí yàtọ̀ láàrin ọdún tó kọjá àtọdún yìí bẹ́ẹ̀ ni kò sí yàtọ̀ láàrin àná àtòní tó tayọ ìròrí àti ìgbésẹ̀ tẹ́dà bá ń gbé nílé ayé o fún díẹ̀ yìí àwọn èèyàn tó jẹ́ wípé ìròrí wọn lọ́dún tó kọjá àtàwọn ìgbésẹ̀ wọn kò tí ì yípadà sí èyí tí wọ́n fẹ́ gbé lọ́dún yìí àfàìmọ̀ kó má jẹ́ wípé àgbọ̀nrín èṣí nírú wọn máa jẹ lọ́bẹ̀ o ọ̀pọ̀ tí ò sì ráwọn nǹkan kan ṣe lọ́dún tó kọjá tí wọ́n rò wípé àwọn níṣòro kan àbí ìṣòro míì ó ṣeé ṣe kó jẹ́ wípé wọn ò fi taratara níṣòro ọ̀hún kó jẹ́ pé ìdàndán ni wọ́n ń rí kó jẹ́ pé ọpọlọ wọn ni wọ́n fi ń pè tiẹ̀ fún bí àpẹẹrẹ ìyẹn wo ẹṣin tẹ̀ ń wò lóòótọ́ ni ó ń hùwà bíi wípé wọ́n fi okùn sí i lọ́rùn àmọ́ kò sókùn lọ́rùn rẹ o bẹ́ẹ̀ bá wá birú ẹṣin yìí wípé kí ló dé tó ń tẹ̀lé onítọ̀hún sọ̀gúsọ̀gú yóò sọ fún mi wípé okùn tó wà lọ́rùn òun ni wọ́n fi ń fà òun èmi fi ń bi gbogbo wa wípé àwọn nǹkan ló jẹ́ wípé fúnra ara wa là ń ṣe fúnra wa tá a sì rò pé àwọn èèyàn ló ń ṣe nǹkan ọ̀hún fúnra tí ò sì jẹ́ kí á tẹ̀síwájú lọ́dún tó kọjá ká tún èrò pa ká sì tún ìgbésẹ̀ gbé nínú ọdún 2023 yìí láṣẹ Èdùmàrè yóò san gbogbo wa só yóò san gbogbo wa sí ọ̀pọ̀lọpọ̀ ire bẹ́ẹ̀ ni ínkì yín kú oríire nínú ọdún yìí ẹ káàbọ̀ sọdún 2023 Àròjinlẹ̀ ló kọ́ mi àyàn gidigbó tí ń kọ́ gìbò lọ́gbọ́n kí gbogbo olóyè àtọ̀mọ̀ràn ó lè jó àjọṣeun rere tó pọ̀ nínú ọdún yìí